بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته مواصلة للأخلاق الإسلامية حيث نبدأ من الخلق أحدى أبي الحادية عشرة ألا وهو التواضع التواضع ما معنى التواضع هو هو إظهار النزل هذه جاكيناون يا حصل يا قضاء إظهار النزل عن المرتبة يراد تعظيمه آه، إظهار النزل عن المرتبة يراد تعظيمه يعني أنت تظهر للناس وأنت فوق كأنك في تحت هذه بقى إبهار النزل عن المرتبة يعني تظهر للناس أنك في التحت المرتبة يراد تعظيمه ó ṣàfihàn rírí lẹ̀ kúrò nípò tá a fẹ́ fi bàbàrà rẹ̀ wá ní láàlàlà àná lásò káàmà tẹ̀sán náà ní àkọlù mi dàrí àná tọ́lì bù mí sílùkù كيف أنتم تعذبونني إلى هذا الحد هذا كبير هذا مو كبير جوني بان كيولوا أنتم صريح السنة لا ريب alimọ́mù tọ́bari rahimahullah wọ́n abẹ́rẹ̀ sí ròyìn imọ́mù ahmed ọwá ní fi hì ṣìkà ó gbólóhùn ṣìkà yẹn ìtọ́nà àríkà wá ní tí kò ti tóbi jù wọ́n ní wàláhì kò tún kù kẹ̀kẹ́ fi ṣìkà ó ń bẹ lára alimọ́mù ahmed mo tó wù ọkàn yẹn sùn ọkàn tó sáré yà nìyẹn àkídẹ́tẹ́n kọ́ ọ bá gbọ́ lẹ́nu ìmọ̀mù Ahmed báyìí àkàrà ẹ̀yìn ó sì gbádùn ọ̀kan tó rẹ̀. ó tún wáá sọ wípé ìtìbá òhun àròṣù ìdùwàlìhùdà لأن الإمام الإمام أحمد لا يدلك على الضلال ó sọ díẹ̀ nínú ìròyìn rẹ̀ ni. Ó bó ti yé ẹni kan wá wà tá a fẹ́ sọ pé ah ó bí báyìí báyìí ó rí báyìí ó báyìí. wọ́n á fi hàn pé ǹsẹ̀ wàá tó bẹ́ẹ̀ àmà Khattab radiyallahu anhu huwa yadhhabu ila suq وياتي بحاجاته يحملها بنفسه من السوق إلى البيت أو إلى المكان الذي أراد عندما يقال له تواضع أو يوم في أمير المؤمنين ثم يراه رسول الكسرى رسول الكسرة لما جاء إلى عمر بن الخطاب رضي الله عنه ووجده نام على الحصير الحصير تحت الشجرة فأتاه ويسأل عمر عن عمر يسأل عمر عن عمر àwọn èèyàn míì máa ń ṣe bẹ́ẹ̀ fèmì náà ẹ dákun eléyìí kìlá fẹ́rí ẹ̀ máa sọ nǹkan fẹ́ sọ ṣéèkì ní àbáyé jíjẹ fún bọ̀ ọmọ kan yarí fún mi èyí lè ń jẹ́ bẹ́ẹ̀ mú ní àwọn ò sọ bẹ́ẹ̀ fèmì nìjẹ́ bẹ́ẹ̀ fẹ́ sọ yẹn ọ̀kálà balẹ̀gò amúdé ti gbọ́ rẹ̀ á sọ fún bọ́. Yẹ́ wá sọ wípé àti aṣáàlù Umar Amiril Mumini yẹ kúrò láhùn Umar kúrò látòrìt. Níṣẹ́ ń gbọ́n yèkè kó ní gbogbo ara ẹni ẹ̀ ti la pápá sí lára. Òdìdí aláṣẹ. <laughs> Òun ni ẹ fi sọ pé àmìǹta ọ̀nìmùta náà mọ̀kànrí ìrọ̀lẹ̀ àìní. mo sì fọkàn balẹ̀ báyìí ọ̀darí àwọn èèyàn fún àdàlùkù ọ̀nìmùta náà mọ̀kànrí ìrọ̀lẹ̀ àìní. ọ̀darí àwọn èèyàn ó sì dọ́gba wọ́n á sùn tó fara kalẹ̀ tó tẹ̀ kọ́yà pé kìnnìkan ń kánsílà àdúgbò tó yẹ kó owó oṣù rẹ̀ gan owó oṣù mi jù lọ owó oṣù tí gbà lọ́dọ̀ ìjọba ju owó kánsílà àdúgbò yìí lọ ó mi lójú gan ni o ọkàn rẹ̀ ò lè balẹ̀ èèyàn àṣùbà ni ó ti sá jáde bẹ́ẹ̀ni torí ó kọ́ ten thousand bẹ́ẹ̀ làwọn ṣe fẹ́ pin fáwọn yẹn náà mo fi lówó mi ju owó lọ. wọ́n bá fáwọn ọ̀chá máa àdúgbò yìí àwọn gómìnà yìí ta ni wọ́n bíire tó sùn wájú ìtanú wọn wọ́n ṣe sí balásìbò adáhù àtàwádùn ìdárùn nùzọlé yàní nùzọl ìdólò ìṣàfihàn rírilẹ̀ tayọ ipò tára ń gbèrò láti ti bàbára rẹ̀ wọ́n ní tó bẹ́ẹ̀ lánàá lánàá dìrí bóyá àwọn ọmọ yahoo yẹn ni أولاد الذين يعني يسعون للمال فلا لا ندري بتكتب bẹ̀rẹ̀ fi kọlu wa níwájú níbi tí mò ń lọ áfà lánàá níwájú agbẹjẹmọ àtẹnudẹ ní àjọ sásùkò méjì ọlọ ìṣẹ ó sì gbìn ráì mọníkà ó sì gbìn kò sì sẹ mọ. ọ̀kadà wo ṣubú o mo bá ṣe dúra yẹ nínú yẹn nǹkan ọmọ fún sùnmọ wọ ó dẹ gan báyìí kò lè báyìí kí ọ̀sẹ̀ mọ́ nínú ọ̀sẹ̀ dáadáa. ṣéèkù kí ló dé mọ́fì ṣùkà mo fi débi afla nígbà tí a ò ṣe é wọ̀ mọ́ àti ní ìdáfúlà ló kún fẹ́ tù mí bá sọ pé ń tìjú báyìí wọ́n sọ pé mo dé ọ̀ máa sọ bá kó múra máa láàrin yóò sí ìbùnú ìṣẹ́ ọ̀tígẹ́ẹ̀tì rẹ̀ àwọn òfin fún ìyẹn ti gáà ní àwọn ah, ìmọ̀lọ́gádé àwọn adókòó tó àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ṣe fàájì àwọn ìyàwó àǹfààní tí bá wò fóun pàtàkì láyé tàzá wáyé yẹ́bùkọ̀ àzàbán ìlà àníyàmú ìtàn ọ̀rẹ́ ní tó fẹ́ àbúrò rẹ̀ rí ìkẹ́ńbẹ́ náà ara ilé mo ní níjọ́ tí wọ́n bí ọba èmi náà lọ kí wọ́n pe wọ́n ọmọ ńjọ yẹn lónìí ẹ ìṣẹ́wó lèmi ń sọ yà wọ́n wà á di oṣù lẹ́gbẹ̀ẹ́ àbá mi báyìí wọ́n á ní wọ́n bí mọ́ àwọn náà wà lọ bẹ̀ àwọn lọ bẹ̀ ẹ pé wo. kí ẹ máa dákàrá pẹ̀lú ẹgbẹ́ yẹn wò pé kìíní bẹ́ẹ̀ ni kẹjọ kọ̀ọ̀kan bá kẹjọ sọ̀rọ̀ ah ṣé wọ́n fún yẹn kí ó dùn pé èèyàn ńlá yìí àwa dùn ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbíhárò nùzùlí anilmọ́rì tàbátì yòròdù tààzìmù àwa fẹ́ bàbàrà nǹkan ni òun wá ṣàfihàn kíkí níyẹn rẹ̀ lẹ̀ ayọ̀kùn kẹfẹ́ gbé òun ṣe àwọn òtún tó ń fẹ́ wọ̀ ni. الدليل على ذلك على أن التوادع خلق من الأخلاق الإسلامية عن عياد بن حمار أخي بني مجاشع نعم قال قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا هذا الـ الـ الـ الكلام جاء عن خطبة رسول الله صلى الله عليه وسلم لأن النبي صلى الله عليه وسلم آه، قام خطيبا قال وقال إن الله أمرني قال إن الله أمرني وساق الحديث الحديث بمثل حديث هشام نعم وزاد فيه يعني بعد أن ذكر ما أمره الله سبحانه وتعالى ليأمر أمته زاد في هذا الحديث وإن الله أمرني يا وإن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفقر يفقر أحد على أحد وإن الله أوحى إلي الوحي من الله سبحانه وتعالى يوحي به إلى أنبيائه أوحى إلي لأنه النبي وإنه رسول ما هو هو أن توادعوا أن تكونوا متواضعين حتى <coughs> لا يفخر أحد على أحد كني جو فيني ما تصدق يا واه تيو جو سينو جان كني ألو كومان سامو بني لارج أو ويساندي أنتوني أو ويساندي أو يساتو فيات و دوفينت ثم ذهبت إلى قبرها بعد أربعة أشهر يفعل هكذا أنت أصلا قلبك ويسحان جاوني no báwo lè ní gbogbo wa èdè ni ọ̀sán kọ́nìkẹ́ òye sáàdì ni ní ẹ lọ lẹ́yìn oṣù mẹ́rin ẹ̀ńtọ́ ni wọ́n òye sáàdì ẹ̀wọ̀n ẹ̀yàn onífààrí أوحى إلي أن توادعوا أن تكونوا متوادعين حتى لا يفخر أحد على أحد الله نفسي يلقى جعوان ميلا ọ̀rọ̀ ìdórí àwọn míì tó ti pé yẹ dẹ́wọ̀n anáhùn sùnì wọ́n ti ní àwọn kákọ́sù wọ́n ròyìn ọ̀kan náà àwọn àfá níra lè mi ṣe lókùtà yìí nìra nìra nígbàtí mi ṣe yẹ pàtàkì àfá kan ṣe tíra nílẹ̀ Yorùbá yìí mílíọ̀nù sì ni nítorí pé ìyá àmì ọ̀pá ńlá àtìkẹ́tì bẹ́ẹ̀ máa ga àwọn gáǹgì àwọn eléyìí àwọn gáǹgì yẹn náà wọ́n ti máa ń sara wọn gan wọn ń já àwọn ò dé sàkà ní ọ̀dọ̀ wọn àtàwọn ikọ́ láwọ́ sàkà ìyẹn pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin gan pàpà jùlọ yàní aláhi kúnnẹ̀ àlìkúlayáì àwọn owó láwọn yẹn láti mọ̀ wọ́n má bè láì ìdàkúnnẹ́ ọwọ́ àwọn lábá àgbákọ́ dáńtọ̀ yẹn àwọn ìyá àkọ́kọ́ aláì wàláì bí àkọ́sùsù náà jẹ́lá sáàtì hìn yẹ̀jìlẹ́sì náà hàkàdá wọ́n wá wo wọ́n wá wo pé àwọn àwọn àwọn arẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó ń fẹ́ àwọn ọlọ́rọ̀ àwọn títìtì ọkè ìsọ̀kí lájájá lèmọ́sà láti àti àwọn ọmọ àti aládẹ́wò ni wọ́n gọ́jú sí mọ́ ya ọkàdà bùn wọn ọlọ́mọ́ nígbà àwọn ọmọ eléyìí alẹ́ lómi gbé ìyàwó ọkọ rẹ̀ ní ọmọ ni wọ́n bàjẹ́ ìyàwó ọkọ rẹ̀ náà ọlọ́wọ́ ọba jẹ́ ọmọ ìjẹra ọmọ ọba jẹ́ ìrí àti ọjọ́ sí lẹ́gbẹ́ aláìsáhà ọ̀tà wọ́n lè ayébògì àhàdùn àrà àhàdùn ẹni kí wọ́n ní bàtà sẹ́nìkàkọ́ ìjọ́ lọ sí kọlù sí àìní tẹ̀rí gbani ó ti fojú di ẹ̀kílẹ́fẹ́fẹ́ wọ́n kàn bí sọ́jà rẹ̀ ni ẹlòmí máa ń sọ bẹ́ẹ̀ni mo kàn bí rẹ̀ ni bá fi hàn yí pé lásìnà sàwà àdámúsánwádọ̀ tó ní wọ́n ti mọ̀ pẹ̀lú ṣe bákan náà wọ́n sọ nínú ìyẹn oje ọ̀yá máa ń yọ̀ á lè kọ́ àdífin náà جلد التواضع الكبر الكبر والكبر وفقر الحق يعني رد الحق يقال لك الحق ويقول أنا لا أكمله يقول أنا عرفت أنه حق أنا لا أكمله هذا ما يقال له كبر نعم نعم so لو كان قلنا آه، إن من الاخلاق من آه، الأخلاق الإسلامية آه، الكبر والكبر هو بطل الحق وازدراء الآخرين يعني رد الحق قيل لك إن هذا حق وتقول أنا عرفت أنه حق لكن لا, لا أقبله عرضته ردا لا أقبله عرفت أقوى ما صنع كيف قلت لي ما من إباه ثم يزدري الناس يقول غمت الناس ها يحتكرهم yanzuru ilayhim àyẹnu sáfìhà ọbaájú ọ̀tọ́ àwọn eléyìí tí wọ́n máa wù ẹ̀gbìn yọ̀rọ̀ bí bàbá àgbà kan náà mss ó ní eléyìí kí o sí lára fún wọn wọlé kí o tóun ti báàsì fásitì wa mo wá ní sí lórí ìmọ̀ àbí lórí òótọ́ ọba lẹ̀ fún bọ́ọ̀n tó wí mú ta bẹ́ẹ̀ ni o lè sọ rẹ̀ rí mo ń béèrè nìkan lórí ìmọ̀ àbí lórí òótọ́ láì pélé mi ní ẹsẹ̀ gbẹ̀rẹ̀ ní kéwù ó lè kàwé o wọ́n mú jọ lọ́dún tó wọ́n ti lè jù mí lọ lọ́jọ́ orí fi ẹgbẹ́ náà tó ẹ wá pè mí lẹ́jọ́ ẹ wá tó wá pò òun náà òun náà wà ń ṣe ẹ mọ ìyá wa ó fà fún níta ní jẹrẹ wọ́n lè gbọ́mọ́ sí pé kí ibi tí mo jòkó ń bí báyìí ìbú kan lọ́yẹ kẹ́ fọ̀ nígbà tí mo bá parí tẹ́tì é ṣe kọ́ yẹ kẹ́yìn náà máa sọ fẹ́ sí wáàsì lọ́yẹ kẹ́ fẹ́ ìbú kan ẹ̀hẹ́n wọ́n máa fi ìbò àìbò rí láti jọ́ ni wọ́n pẹ̀lú bí wà sí wọ́n ẹgbẹ́ ní wọ́n ráyè tẹ́lẹ̀ ní ẹ̀yìn ẹ̀sì kàdídì ẹ jáde fúnra yìí láyé dìkùn jẹ́ nẹ̀mọ̀ nǹkan tí wọ́n wáyé pé ìtọ́wà mí báyé ní kọ̀tún kàṣẹ ọ̀rọ̀ àmẹ́rẹ̀ lọ́tọ́kà wà á dámúlù kìíyà ní ẹ́ ẹni àyínà ẹ̀ à mẹ́fì sí o kàṣẹ wà fún yín sí ẹ̀yàn nígbà tí bí n ṣe ń kàn olófi ẹkí ẹ̀ kápá kakọ yín báyìí èèyàn ò fi mọ kíláàtù sí nígbà wàá fẹ́ sí kọ́pà mi ọ̀ọ̀ ẹ̀rẹ́ ọ̀kan yìí lásán náà ni a lè tó rí mi mo ló fi takí rẹ̀ fi kọ́ yẹn ọ̀ bákan náà eléyìí ń tiẹ̀ yẹ̀dúlọ̀ alàlẹ̀ àmàna ìgbàlà mpẹ́kùn hùnẹ́ka àmàna láì pé kọ̀ sọ́rọ̀ àmàna lẹ́yìn mọ́ sàbí ìhọ́ ẹ̀rọ. قال رسول الله صلى الله عليه وسلم يا أبا الوقاء هو ملازمة طريق المواساة مواساتي مواساتي ومحافظة ومخا ومحافظة أهود أهود لخلطاء يعني الوفاء الوفاء أنتسي ẹ̀sì alwaj ìdáwà àtà àmtìkìyàwó aládì kánà kólùkọ́ min al-akhlaqi al-islamiyya wà múláza mọ́tù طريقة المواسعة أن تلازم طريقة المواسعة ودور موجود المواسعة kí wọ́n ń pè ní wàkàt sísá àánú náà ni wọ́n ń pè ní wàkà mú tó bá lọ́kọ̀ máa bá lọ má gé wàkà ni bákan náà wọ́n mọ̀ àfáàzọ̀tù òhúdì kólàfà àlùkáwà ní àwọn alájọṣe kò sọ ká ìkọ̀lífò lásòfìlífò. في العهد الذي كان بينك وبينه حافظ على هذا العهد هذا ملك يقال له الوفاء ويدل عليه حديث صهيب الخير عن صهيب الخير عن رسول الله صلى الله عليه وسلم قال أيما رجل تدين دينا huwa mujmi'un yani ayyu rajulin ma alkafa law amila ma damma jurra rajul ayyuma rajulin adayyana dayna ayyuma insani akhadha dayna min al-akhar wa huwa mujmi'un wa huwa arafa fi Allah يوافيه إياه يعني عرف يقينا أنه لا يرد ما أخذ منه من الدين أما من لقي الله سارقا يوم القيامة يعني كتبه الله من السارقين الذي الذين لم تقم عليهم الحدود في الدنيا ويكون حده أمام الله عز وجل يوم القيامة ẹ gbọ́n mo wí dára ọ pàdé ọlọ́run ló lé ìjìyà láyé ṣùgbọ́n yóò jẹ lọ́run ìyánnẹ̀hù àkàdà kọ́rùdán àkàdà ìmọ̀lá kọ́rùdán ọ̀nìyẹ́tùhù aláyàró dàmọ́ àkàdà ẹ̀dùn yóò كان على ذلك حتى انتقل إلى الله حتى توفي فإذا كان يوم القيامة بعث سارقا وجزي سارقا ويكون مع السارقين يوم القيامة بل àwọn olè náà níwá pẹ̀lú wọn jẹ́ ọ̀tọ́rọ lè lòun náà olè ń jìbìtì ọ̀yà bẹ́ẹ̀ ni àwọn olè ló nífẹ̀ẹ́ òṣìṣẹ́ wọn láyé تاجيا هيا تعليق تعليق السماحة يعني خلق السماحة السماحة هي بذل ما لا يجب ما لا يجب تفضل هون بذل أن تبذل mọ́ láìsà wájì bá ní àláìkà tàfàdùlà ní àlá àlámọ́ bàzálìtàhùlà ọkàn fi sọ lásán tọ̀hún lásán ilẹ̀ ti dandan ìgbé mi ò ní kan máa lọ san ó fókèrè ohun kan máa san oṣù tí ìsì rẹ̀ o yóò dìranù mọ́ lọ́wọ́ o dìranù mọ́ lọ́wọ́ o tó máa dìranù mọ́ lọ́wọ́ bázìlù mọ́ láyẹ̀ jíbò táfà dólà ó yẹ kó lè yẹ ó fi dẹni kan náwó lóbi ọmọ gẹta kàrí nìkan ọ̀rá ní ìwọ́ máa rẹ lọ sí níwọ̀ bó ló ti mọ́ rí ibi tí ó padà já sí mọ́ọ́lá yóò fún àkùdá ẹ̀wọ̀n tá níyìn parí rẹ̀ ní ó já sí ó léwu díẹ̀ o. ni bọ́dùlù máa láàyè jìbù tàfàbùlà láàyè jìbù àléékà à ń tẹ̀ bùrú làwọn fún màbàzálìtà mọ́ àǹfàkítà lẹ́yìn sàbíwá jìbì nàlẹ́ ọkọ̀ di lùkọ́lù bẹ̀rẹ̀ àti. ما أنفقت عليه الذي أنفقت عليه ليس واجبا عليك náà àlékà àǹfàkìtà rẹ̀ owó tọ́nà yìí sí dandan a lè tú sílẹ̀ ẹni tó náwó sí fún ọ̀nàwó fún yìí ní sọ̀rọ̀ ẹ̀fà ní tó náwó sọ̀rọ̀ ẹ̀fà حديث جابر عبد الله رضي الله عنه. أن رسول الله صلى الله عليه وسلم قال رحم الله الرجل سمحا إذا باع يعني جابر عبد الله رضي الله عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال رحم الله رجلا يعني دع الله رسول الله صلى الله عليه وسلم دع رسول الله صلى الله عليه وسلم الله an yarhama ar-rajula samha ìdàbáà la yasuku ala an-nas wa yasuddu alayhi مثلا البيع الذي إذا باعه بألف يكون له ربح ثم يبيعه بألفين هذا قد خرج من دعاء النبي صلى الله عليه وسلم wọ́n sì tọ́ lódòdó lè tọ́jà ní ọba wọ̀ ṣùgbọ́n onídìí sàmáhà kádùn àìfilẹ̀ jẹ́tẹ̀ wọ́n yí tẹ̀ṣára wọ́n tẹ̀ àrọ́pà àdìnàhàzà almọ́bíyà من حقه بلغ ألفا ثم تقول أدفع لك خمسمائة ọmọ pẹ́ ni wọ́n máa sunkún ní pé ó mọ̀ pé à ń jẹ mí. ìdá ìṣàrá ìta ha kẹta ọ̀dì ha ìka min rahmati nabi sallallahu alaihi wasallam min rahmati allati ta annabi sallallahu alaihi wasallam allah tabaraka wa ta'ala an yarhama as-samaha wa idha qatada idha arata an ta'khudha bainaka min alladhi alayk إذا سامحته فلم تشق عليه إن كان معصرة تتركه حتى يكون موسرا أو تدع عنه أو تعفو عنه ọjọ́ mẹ́ta kò fílẹ̀ ìyá mọ́ ìsára ọlá تضيعوا عنه تصدقوا خير لكم أو تدعوا عنه عليه أن يدفع لك مئة ألف نيرة ثم تقول حقد أنا أكتفي بخمسين ألف نيرة قد ودعت عنه أها والله أظن أنت فكير أين تجد هذا أنا إذا أعطيتك اذهب أنت حر لا أخذ منك ولا ولا نيرة خرجتك افعلوا أحد على خصال الثلاث إما أن تتركه حتى تكون له ميسرة وإما أن تدع عنه ترفع عنه فإما تتركه وتجعل ما آه، وتجعل حقك له صدقة وكل من هذه الثلاثة ثلاثة له أجر عند الله سبحانه وتعالى أجر كبير على أنك في يوم القيامة ستجد العفو من الله سبحانه وتعالى cuta rahimallahu rajulan yani da'a rasulullah sallallahu alaihi wasallam li rajuli samuhi fi bay'ihi la yarda akthara min al-lazim الرجل السمحة إذا اشترى لا يشتري ويلعنه البائع نقول عما سيكون هناك ندافع òní fowó ní ìsinmi rere tó bá padà ká mọ̀ pé à ń jẹ ní o ẹ̀wọ̀n tó rajà lọ́wọ́ mi. الرجل السمح إذا تتضى يسترحمه يستعففه يدفع ما عليه من الديون أو يتركه إذا عرف أنه فقير ومحتاج يتركه يتركه هذا هو معنى الحديث من الذي يعلم آه، بعض أحوال الناس كما رفقها الله تبارك وتعالى في سورة المحففين إذا أراد أن يشتري من الناس يجد السماحة من المشتري وإذا أراد أن يبيع ما اشتراه هو لا يسامح الناس في بيعه كأنك قصدت ذلك هذا هو هذا هو المقصود من الحديث لأنه هو وجد السماحة ولم يظل السماحة لغيره هو لم يدخل في دعاء الرسول صلى الله عليه وسلم لأنه ما سامح الناس في بيعه فقد قال رحم الله رجلا سمحا إذا باع وهو لم يسمح في بيعه إذا لم يدخل في دعاء رسول الله ودعاؤه مستجاب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك